Ní àkókò yìí, a fẹ́ gbé àgbéyẹ̀wò nípa àgọ́. Ó jẹ́ ẹ̀kọ́ tá a kọ́ ní ìkẹ́sàn ti ìtàn ìràpadà. Ẹ̀kọ́ yìí a ó sì máa gbé àgbéyẹ̀wò nípa ìṣepàtàkì àgọ́ bí a ṣe kí ó di mímúṣẹ nínú Kristi àní bí ó ṣe ṣe ní ìtumọ̀ pẹ̀lú wa àti ìgbàlà wa. a ó rí nínú àkórí yìí pé àgọ́ àti ọ̀nà ìràpadà a ó rí nínú Ẹ́kísódù orí karùndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹjọ títí dé ìkẹsàn án ní kí wọ́n kọ́ ibi mímọ́ fún mi kémi kó lè gbé sí àárín òun gẹ́gẹ́ bí àpẹẹrẹ tèmi yóò fi fún yín nípa ti àgọ́ náà àti ohun gbogbo tí a ó lò láti kọ́ àgọ́ náà ọlọ́run ń bá Mósè sọ̀rọ̀ nípa bó ṣe kọ́ àgọ́ fún òun ọlọ́run láti sọ̀kalẹ̀ wá láti wá máa gbé pẹ̀lú wọn ní àkókò yìí Mósè ti gòkè lọ sí orókè Sínà láti bá ọlọ́run sọ̀rọ̀ ṣùgbọ́n lẹ́yìn eléyìí ọlọ́run sọ fún pé òun yóò sọ̀kalẹ̀ wá láti bá wọn sọ̀rọ̀ ọlọ́run wá wípé èmi yóò sọ̀kalẹ̀ wá ṣùgbọ́n mo fẹ́ kí o kọ́ àgọ́ kan fún mi níbi ibi mímọ́ tèmi yóò máa gbé ọ̀rọ̀ méjì tá a lè rí nínú eléyìí ni òun ni a rí ní ẹ jẹ́ kí wọ́n kọ́ ibi mímọ́ fún mi tẹ́lẹ̀ rèé bẹ́rùpé ní kadosh tó jẹ́ ibi mímọ́ ibi mímọ́ ibi tí ó sì jẹ́ ibi mímọ́ Ọlọ́run fẹ́ kí àwọn ènìyàn kó ń kọ́ ibi mímọ́ fún òun níbi tí òun Ọlọ́run yóò lè gbé níbi tí òun yóò sọ̀kalẹ̀ wá láti wà pẹ̀lú wọn. Ìtumọ̀ àgọ́ ní èdè Bíbélì náà pè ní mispa. Ó tún túmọ̀ sí pé kéèyàn kó pa àgọ́ fún ibi láti gbé fúngbà díẹ̀. Èdè Miskan ó jẹ́ ibi ibùgbé tàbí kéèyàn kó kọ́ ibi tó fẹ́ forí ara rẹ̀ lé ibi tá ń pè ní ibùgbé ọlọ́run tá ń pè ní sekina glory ògo sekina ibi tí ọlọ́run ń gbé ó jẹ́ ibi ọlọ́run ń gbé níbi tí ògo ọlọ́run sì máa ń wà nínú ìwé ẹ́sódò orí karùndínlọ́gbọ̀n ẹsẹ̀ kejìléní ogún ó ní níbẹ̀ ni èmi yóò pàdé rẹ ó níbẹ̀ lòun tí ó pàdé àwọn ènìyàn rẹ̀ òun yóò bá wọn sọ̀rọ̀ ibẹ̀ ni ó sì máa bá wọn sọ̀rọ̀ nínú ìwé exodu orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹtàléní ogójìdé ìkẹrìnlélógójì ó ní kémi kó lè máa gbé láàrin àwọn ọmọ ìsírẹ́lì láti máa jẹ́ ibi tí wọn yóò fi jì ibi tí wọn fi jì fún ọlọ́run tí wọn yóò yà sí mọ́ tí ọlọ́run yóò máa gbé àárín wọn eléyìí ṣe kókó nítorí láti ìgbà tí èèyàn ti ṣubú ọmọ ènìyàn wọn ò lè wá sínú ìwàláàyè Ọlọ́run. A rí pé Ádámù a lé e kúrò nínú ọgbà Édẹ́nì. Ṣáájú àkókò yìí wọ́n wá pẹ̀lú Ọlọ́run wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run wọ́n bá Ọlọ́run rìn wọ́n bá Ọlọ́run sọ̀rọ̀. Ṣùgbọ́n nígbà tí ènìyàn ṣubú wọn ò ní oore ọ̀fẹ́ láti súnmọ́ ibi ìwàláàyè Ọlọ́run mọ́. Ṣùgbọ́n ní ibi Ọlọ́run sọ pé òun yóò sọ̀kalẹ̀ wá òun yóò sì máa gbé àárín àwọn èèyàn òun. Ó ní yóò bá wọn sọ̀rọ̀. Mo gbàdúrà pé ìwà àti èmi kíyàwó ayé ó lè jẹ́ ẹni tí ò lè kọ́ àgọ́ ti ẹ̀mí yìí níbi tí ọlọ́run yóò sọ̀kalẹ̀ wá tí yóò máa gbé pẹ̀lú wa. eléyìí sì ń sọ nípa ìpadà Kristi nígbà ìgbà tí ó sọ̀kalẹ̀ wá láti gbé pẹ̀lú wa láti bá wa sọ̀rọ̀ ó sì wà pẹ̀lú wa. ó ní sọ fún Mósè pé yóò kọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tó ń fi hàn ó túmọ̀ sí pé àpẹẹrẹ ó túmọ̀ sí àwòrán tàbí irú tàbí ẹ̀dá nǹkan. ó jẹ́ ibi tí ọlọ́run fẹ́ pé kí a tún àtúnṣe irú nǹkan tó ń fi hàn. eléyìí ni bí jésù ṣe wá sí ayé láti ọ̀run láti wá fi bàbá hàn wá láti fi ọ̀rọ̀ ọlọ́run hàn wá. eléyìí jẹ́ eléyìí tí ó farahàn gẹ́gẹ́ bí ẹ̀dà tòótọ́ eléyìí tí ó wà ní ọ̀run káàkiri inú ìtàn ìràpadà tinú bíbélì a rí wí ọlọ́run pé àwọn ènìyàn rẹ̀ ó sì fún wọn ní májẹ̀mú ó sì ń ṣe ìlérí fún wọn nípa mẹ̀sáyà tí ó ń bọ̀ ó sì ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ìràpadà tí ó gbélé àwọn ènìyàn rẹ̀ lọ́wọ́ tí wọ́n ṣe láti ìgbà débì kan a rí pé àkókò Nóà ó ń kọ́kọ́ kọ́ àgọ́ kó ọkọ̀ àkókò Nóà ó kọ́ ọkọ̀ ayé ti Mósè ó ní kó àgọ́ fún un eléyìí ó ń sọ nípa ti Kristi tó ń bọ̀ wá torí pé Jésù ni ọ̀gbun ìwàláyé Ọlọ́run àti iṣẹ́ ìràpadà iṣẹ́ ìràpadà àti ìgbàlà a rí wípé eléyìí jẹ́ ohun tí Ọlọ́run ṣe tó fi ń ṣe àpẹẹrẹ rẹ̀ nípasẹ̀ Kristi nítorí náà Ọlọ́run ń sọ fún Mósè pé láti kọ́ àgọ́ fún gẹ́gẹ́ bí àpẹẹrẹ tó ń fi fún Kí ni àpẹẹrẹ náà? Ta ni ẹni àpẹẹrẹ, ta ni àwòrán tòótọ́ yẹn? Bẹ́ẹ̀ náà ni òun náà ni Kristi. Ó ní ẹ wó tẹ́ḿpìlì lulẹ̀, ó ní ní ọjọ́ kẹta òun yóò kọ́, òun yóò sì gbé e dìde. A ó rí eléyìí nínú ìwé Jòhánù orí kejì ẹsẹ̀ kọkàndínlógún lọ síwájú. Nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn sì ṣe àkíyèsí wípé Jésù ń sọ nípa ara rẹ̀. Ara rẹ̀ pé bí òun yóò ṣe kú yóò jí dìde tí òun ó sì gbé àwọn ọmọ Ọlọ́run àti ìjọ Ọlọ́run gbogbo àwọn tí ó wá sí ọ̀dọ̀ Ọlọ́run láti jẹ́ fún wọn nípasẹ̀ tí wọn yóò fi ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run nínú Kristi lẹ́ni a ó rí pé àgọ́ ọ̀nà padà sí ọ̀dọ̀ Ọlọ́run a sì rí i pé gẹ́gẹ́ bí a sọ tẹ́lẹ̀ àgọ́ yìí ó ń sọ nípa àpẹẹrẹ ìmúpadàbọ̀sípò ti ọgbà Ádámù ìmúpadàbọ̀sípò sí ọgbà Édẹ́nì ẹ̀rí gẹ́gẹ́ bí àgọ́ tí àwọn ọmọ Ísírẹ́lì kọ́ fún Ọlọ́run bó ṣe rí náà lélẹ́yìí ẹnu ọ̀nà lélẹ́yìí ibí ni pẹpẹ ìfi ẹbọ jóná ẹ sì rí bí ni ibi tí omi wà tí wọ́n fi ń wẹwọ́ kan tó wọ ibi mímọ́ ibi mímọ́ jù lọ lélẹ́yìí ibẹ̀ ni Ọlọ́run dúró sí yìí a rí pé ibí ni ìwàláyé Ọlọ́run wà. Wa ó dàbí ọgbà Édẹ́nì nígbà tí èèyàn wá ṣẹ̀ aléèyàn jáde kúrò níwájú ìwàláyé Ọlọ́run gẹ́gẹ́ bí a ti ń wé Genesis orí kẹta wípé àwọn kérúbù méjì pẹ̀lú idà tí ó múná wọ́n fi ìdáàbò e, bo igi yè a sì rí pé eléyìí ló pín ibi mímọ́ àti ibi mímọ́ jùlọ ó pín níyà. lẹ́yìn eléyìí la rí gbé àwọn ádámù àti éfà lé wọn jáde nínú jẹ́nẹ́sìsì orí kẹrin àwọn irú ọmọ ádámù wọ́n wá a sì rí i pé káínì àti abẹ́ nígbà tí wọ́n ní pé kán rúbọ sí ọlọ́run ẹ rí pé ní ti káínì ó kùnà láti fi ẹbọ tó tọ́ sí ọlọ́run nípasẹ̀ bẹ́ẹ̀ ó sì sákò níwájú olúwa ó sákò níwájú olúwa eléyìí ó sọ nípa ìṣubú tí àwọn èèyàn ti gbà láti máa gbà láti kúrò níwájú olúwa a rí pé a bí wa níbi tí ó jẹ́ pé kì í ṣe iwájú ọlọ́run ni a bí wa níbi tí ní àwọn èèyàn ti kúrò níwájú ọlọ́run. kí ni a nílò láti ṣe? láti pé kí a padà láti padà wá sínú àgọ́ Olúwa láti dé ibi mímọ́ àti ibi mímọ́ jùlọ níbi tí ìwàláyé Ọlọ́run wà. a rí nípé nípa àgọ́ yìí ni Ọlọ́run ń lò láti fi ṣàlàyé bí a ó ṣe padà a gbọ́dọ̀ padà láti ẹnu ọ̀nà a gbọ́dọ̀ gba ibi pẹpẹ ìfijóná a gbọ́dọ̀ lọ sí ibi tí omi mímọ́ ìfọwọ́mọ́ e, e, omi ìmọ́ ara àti ibi mímọ́ àti ibi mímọ́ jù lọ níbi tí ìwàláyé ọlọ́run gbé wà ká bá lè jẹ igi ìyẹ́ ọlọ́run a ó sọ nípa àwọn kan wọ̀nyí lẹ́yẹ kọ̀ọ̀kan báwo la ó sì padà sí ọ̀dọ̀ ọlọ́run níbi tí ìwàláyé ọlọ́run wà báwo la ó sì padà àgọ́ tí ṣe jésù àgọ́ leléyìí o bó ṣe rí leléyìí bó lè jẹ́ pé àpẹẹrẹ ìyá fún wa ní ayé májẹ̀mú láéláé ṣùgbọ́n ó ń sọ nípa ti Kristi ó ń sọ̀nà fún wa bí a ṣe lè padà sọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ Kristi nítorí pé ọ̀nà kan ṣoṣo láti padà sọ́dọ̀ Ọlọ́run náà la rí nínú ìwé Jòhánù orí kẹrìnlá ẹsẹ̀ kẹfà wípé Jésù ní ọ̀nà ìyè tí òtítọ́ àti ìyè láti wá sí ọ̀dọ̀ Ọlọ́run a nílò láti wá Kristi rí nínú ìwé Jòhánù kínní orí kẹrìnlá ó wípé ọ̀rọ̀ náà di ara ó sì ń bá wa gbé àwa sì rí ògo rẹ̀ ògo náà bí ọmọ bí kan ṣoṣo ti bàbá ẹni tó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́ ó ní ọ̀rọ̀ náà di ara ó sì ń bá wa gbé ọ̀rọ̀ náà ń bá wa gbé ọ̀rọ̀ gbé ó ń bá wa gbé yìí ó ń túmọ̀ sí èdè gíríkì skenao ó ń wá láti ọ̀dọ̀ shekamu ó ń wá láti ọ̀dọ̀ skenao láti ọ̀dọ̀ gíríkì ó jẹ́ ọ̀rọ̀ tí a yá tó túmọ̀ sí sekina ó túmọ̀ sí pé láti kọ́ ọ̀rọ̀ náà sì ń bá gbé ó sì ń bá kọ́ àgọ́ tí wọ́n ń bá wa gbé ó ń kọ́ àgọ́ ń gbé yẹbi tabanakù tó wà láàrin wa a wá rí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wípé a gbé Jésù Kristi gẹ́gẹ́ bí àgọ́ tí ó sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run tó ń bá wa gbé tó sì ń gbé láàrin wa. Nínú àgọ́ yìí òun ni ògo àti òtítọ́. Nínú johannu Kínní orí kọkàndínlọ́gbọ̀n nígbà tí johannu onítẹ̀bọ̀ ń rí tó rí Jésù, ohun tó sọ tó jẹ́wọ́ ni ó ní ẹ wò ó, ọ̀dọ́ àgùntàn ọmọ Ọlọ́run tó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Ó ní ó ní ìrúbọ tí a fi ń rúbọ ní àgọ́. A ní pé Jésù wá gẹ́gẹ́ bí ọ̀dọ́ àgùntàn, ó wá gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí àgọ́ bẹ́ẹ̀ náà sì wá rí gẹ́gẹ́ bí tẹ́ḿpìlì gẹ́gẹ́ bí Jòhánù oríkejì ṣe sọ fún wa gẹ́gẹ́ bí olórí àlùfáà ló ṣe fi ara tó ṣe fi ẹbọ fún wa nípa àwọn ẹlòmíràn ọ̀làwùrí níwò ebérò orí kẹsàn kọkànlá dé ìkẹrìnlá ẹ jẹ́ ká wo ọ̀nà àbáyọ ẹnu ọ̀nà tàbí òpó ọ̀nà ohun tí a nílò láti kọ́kọ́ gbà kọjá ni wípé a gbọ́dọ̀ bá ẹnu ọ̀nà wọlé a rí wípé oríṣi ọ̀nà mẹ́ta ló ń bẹ nínú àgọ́ a rí ọ̀nà sí àgọ́ sí inú ọgbà a rí ọ̀nà lọ sí ibi mímọ́ àti ọ̀nà sí ibi mímọ́ jùlọ nínú ìwé orin dávidi orí kejìdínní ọgọ́fà ẹsẹ̀ kọkàndínlógún sí dé ogún ó ní sí ọ̀nà òtítọ́ fún mi èmi yóò sì wọlé nípasẹ̀ wọn èmi yóò sì fi ọpẹ́ fún olúwa eléyìí jẹ́ ìfẹ́ ọlọ́run mo gbàdúrà pé ìwọ àti èmi yóò lè wọ inú òpópó òdodo yìí lórúkọ jésù gẹ́gẹ́ bí a ti ń ìwé àìsáyà orí kẹrin dín ní ọgbọ̀n ẹsẹ̀ ìkíńtílé ìkejì wípé ní ọjọ́ náà a ó sì kọ́ ní orin ní ilẹ̀ júdà gbígbà wá ní ilẹ̀ tí ó tóbi tí a ó gba abẹ̀ wọlé nípa ọ̀nà òpópó òdodo gẹ́gẹ́ bí ẹni wòye máa ti orí kejì ẹsẹ̀ kẹtàlá sí dé ìkẹrìnlá ẹ bá ibi ìhà wọlé nítorí pé gbòòrò ní ẹnu ọ̀nà tó lọ sí ìparun àti ọ̀pọ̀lọpọ̀ ni ó sì ń rìn ní ọ̀nà náà ṣùgbọ́n òpópó ọ̀nà tí ó kéré ó sì wọ́ eléyìí tí ó darí sí ìyè àti pé díẹ̀ ni àwọn tí ó rìn. ó túmọ̀ sí wípé àwọn olódodo kékeré ni yóò lè wọ inú ìjọba ọlọ́run nítorí pé àwọn ènìyàn nígbà ìṣẹ̀dá wọn wọn ò fẹ́ràn òdodo ṣùgbọ́n iye àwọn tí ó gbà á Kristi gbọ́ tí wọ́n sì ronúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn àwọn náà ni yóò wọnú òdodo náà Jésù òun ni ẹnu ọ̀nà wa Jésù sọ fún wa wípé òun ni ọ̀nà ìgbàlà kan ṣoṣo ìwé ìṣe àwọn apọ́sítélì orí kẹrin ẹsẹ̀ kejìlá ó ní kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn bẹ́ẹ̀ ni kò sí orúkọ mìíràn lábí ọ̀run tí a fi fi fún ènìyàn nípasẹ̀ èyí tí a ó fi dẹni ìgbàlà ìwé Hébérù orí kẹwàá ẹsẹ̀ ẹ̀kọ́ kàndínlógún tí ogún ó nítorí náà ẹ̀yin ará àwa ní ìgbẹ́kẹ̀lé láti wọ bímọ lọ nípa ẹ̀jẹ̀ Jésù nípa ìsọdọ̀tun àti ọ̀nà titun tí a ti pè kalẹ̀ fún wa nípa aṣọ ìkélé tí í ṣe ti ara rẹ̀ a sì rí pé Jésù nípasẹ̀ rẹ̀ nípa ikú rẹ̀ bí a ṣe bí a ṣe fìyà jẹ ó ti nípasẹ̀ rẹ̀ ni a ti fi mú aṣọ ìkélé tẹ́ḿpìlì kúrò níwèé Jòhánù orí kẹwàá ẹsẹ̀ kẹsàn-án ó ní èmi ni ọ̀nà bí ẹnikẹ́ni bá wọlé nípasẹ̀ mi a ó gbà á là yóò sì wọlé wá yóò sì jáde yóò sì rí ìsinmi fún ọkàn ara rẹ̀ ìwé Jòhánù orí kẹrin kẹfà Jésù wí fún wọn pé èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè kò sí ẹnikẹ́ni tó wá sọ́dọ̀ bàbá bí kò sí nípasẹ̀ mi nípasẹ̀ Kristi nìkan la sì lè wọlé ní sí ibi tí Ọlọ́run gbé wà bàbá wa tí ń bẹ ní ọ̀run ìkejì ó jẹ́ ilẹ̀kùn tí ó ṣí sílẹ̀ fún àwọn tí ó gbàgbọ́ Jésù ni ilẹ̀kùn tó sílẹ̀ fún àwọn tí ó gbàgbọ́ ilẹ̀kùn náà ṣí sílẹ̀ fún àwọn tí ó gbàgbọ́ ìwé Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún torí pé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ̀gbẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan so fún wa wípé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kò ní ṣègbé ṣùgbọ́n yóò ní ìyà nípẹ̀kun níbi mímọ́ jùlọ níbi tí ó mímọ́ jùlọ ó jẹ́ ibi tí igi ìyè wà nígbà tí a bá gba ìyè nípa ẹ̀kún nínú ìwé róòmù orí kẹwàá ẹsẹ̀ kẹtàlá ó ní ẹnikẹ́ni tó bá ké pe orúkọ olúwa ni a ó gbàlà mo gbàdúrà ìwọ àti èmi a ó wọlé nípasẹ̀ kristi nígbà tí a bá ti ń jẹ́wọ́ ìgbàgbọ́ wa nínú kristi a ó wọnú a ó sì wọnú torí pé ní òde àgọ́ yìí àwọn ìkookò àwọn ẹranko búburú aginjù àti àwọn ooru tó ń pani tó wà ẹ jẹ́ á Kristi nípa jíjẹ́wọ́ ìgbàgbọ́ wa nínú Kristi Jésù ìwé mátí orí kẹta lé ní ogún ẹsẹ̀ ìkẹtàlá ó ní ègbé ni fún ẹ̀yin Sadusí àti Farisí nítorí pé ẹ̀yin tilẹ̀kùn ìjọba ọ̀run mọ́ àwọn èèyàn ẹ̀yin fún ara yín ẹ kò sí wọlé ẹ̀ sì jẹ́ kí àwọn tó fẹ́ wọlé kí ó wọlé. eléyìí tó kàn náà ni pẹpẹ fún ìjóná ọrẹ pẹpẹ fún ìjóná ọrẹ a rí i pé pẹpẹ fún ìjóná ọrẹ yìí nínú ìwé ẹ́sódù orí kẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ kínní onígbà náà ni ẹ̀yin yóò ṣe pẹpẹ igi acacia ìgbọ̀n ìgbọ̀nwọ́ márùn-ún tẹ́yin yóò sì ṣe fún mi. Jésù òun ni ìrúbọ ètùtù tí a fi fún wa lórí pẹpẹ igi àgbélébùú. Jésù òun ni ẹni tí a fi rúbọ lórí pẹpẹ àgbélébùú gẹ́gẹ́ bí a ti rí pẹpẹ ìfinájóná tó wà nínú àgọ́ tí a kọ́ fún Olúwa ní ayé májẹ̀mú láéláé. A rí gẹ́gẹ́ bí àgbélébùú tí a fi rúbọ fún wa a fi rúbọ lórí igi àgbélébùú a rí pé àgbélébùú yìí a gbé e kalẹ̀ láti wípé ẹnikẹ́ni tí wọ́n bá fi kọ́ sórí rẹ̀ kí ó lè kú ikú ikú gbígbóná ikú oró ikú ìmọ̀lára ìrora títí títí fún ọjọ́ pípẹ́ kí ó tó kú torí pé wọ́n mọ̀ wípé tí ènìyàn bá ti kú téèyàn bá fi sórí igi àgbélébùú yìí ó fẹ́ kó tó di ọjọ́ bíi méje kí ó tó kú. ẹnikẹ́ni fi kọ́ sórí igi àgbélébù yìí wọ́n á mú ẹsẹ̀ rẹ̀ wọ́n á mú wá sí ilẹ̀ wọ́n á sì kàn mọ́ kàn mọ́ ojú kan náà lórí igi náà wọ́n wá la ọwọ́ rẹ̀ títí títí títí tí gbogbo ohun tó ń bẹ ní ara ẹ̀ tẹ̀mí yóò fi bọ́ tó yẹ gbóhun gbogbo yóò fi gbẹ dànù tó yẹ wípé ẹni yìí kò ní lè mí mọ́ gbogbo bó bá ṣe ń gbìyànjú láti gbá ara rẹ̀ ṣùgbọ́n kò ní lè ní agbára á níní ẹni bẹ́ẹ̀ lára láti máa mí lórí gẹ̀ẹ́bí torí pé wọ́n ti kàn án gbogbo ọwọ́ àti ẹsẹ̀ rẹ̀ mọ́ àgbélébò ìgbà tó bá ń jẹ̀rora á kàn máa mí mímí títí títí tí gbogbo ohun rẹ̀ á fi gbẹ dànù Bẹ́ẹ̀ náà ni a rí wípé ibi tí wọ́n kan orú Olúwa rẹ̀ sí yóò jẹ́ ibi tí oòrùn gbígbóná yóò máa ti pa wọ́n lára títí títí ohun gbogbo tí ti ara wọn yóò fi gbẹ dànù. a rí wípé gbogbo ẹ̀yà ara ni yóò jóná lórí ara ẹni bẹ́ẹ̀ tí wọ́n dá sẹ́lẹ̀ nípa ooru àti oòrùn gbígbóná tí wọ́n pa irú ẹni bẹ́ẹ̀ ní ibi tí wọ́n gbé e sí. nígbà tí gbogbo iṣẹ́ oòrùn búburú bá ń ṣe lórí ayé ẹni bẹ́ẹ̀ á lè jẹ́ kí gbogbo ẹ̀yà ara rẹ̀ kó daṣẹ́lẹ̀ kó sì jóná dànù ohun tá à ń pè ní ìjóná ọrẹ ní gẹ́gẹ́ bí a ti ń májẹ̀mú láláí tá a fi ń ṣe ìrúbọ a rí wípé àwọn ẹran fún ẹbọ a rí pé wọ́n á fi jóná wọ́n á gba ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n á sì fi ṣe ohun tó bá yẹ kí wọ́n fi ṣe láti fi ṣètìtú bí wọ́n ṣe la inú ẹran náà wọ́n á sì pin sí wọ́n á là á gedegbede bẹ́ẹ̀ náà ni lórígi àgbélébùú a rí i a fi adé ẹ̀gún dé e lórí a sì rí pé ẹsẹ̀ rẹ̀ a kàn mọ́ àti ọwọ́ rẹ̀ méjèèjì náà ni a kàn mọ́ a rí pé wọ́n sì ki ọ̀kọ̀ bọ́ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀mí àti ẹ̀jẹ̀ sì jáde ẹ̀jẹ̀ sì dà sí orí òkè káfárì bẹ́ẹ̀ náà ni kàmágbélébù la fi wé ìfi ẹbọ jóná ti inú àgọ́ a rí pé nínú májẹ̀mú lálẹ́ àwọn ẹran kan wà tó jẹ́ pé wọ́n gbọ́dọ̀ kú tí wọ́n ti yà sọ́tọ̀ láti pé kí ètùtù kí ó di mímúṣẹ ṣùgbọ́n Jésù ní ká wá sí ọ̀dọ̀ òun ní ọba òun ní ọ̀nà gbàgbọ́ nínú mi èmi yóò sì ṣe ètùtù fún yín eléyìí ni ó fi fún wa. bẹ́ẹ̀ náà ni láyìn ìgbà tó bá kúrò ní pẹpẹ ìfẹ́bọjú náà la ó dé àwòkọ̀tọ̀ omi tẹ́ a gbé sí kí a tó wọnú àgọ́ a rí inú ẹ́sódù orí ọgbọ̀n ẹsẹ̀ kejìdínlógún títí dé ìkọkànléní ogún onígbà náà ni ẹ̀yin yóò sì tẹ àwòkọ̀kọ̀ ti idẹ eléyìí tí a ó gbé sílẹ̀ láti fún ìfọ ara mọ́ fún ìfọ̀mọ́ kéèyàn kó tó wọ ibi mímọ́ lọ wọ́n nílò láti kọ́kọ́ wọ fọ ara wọn jésù ní sì wípé èmi ni olùfúnni ní omi ìyè nínú ìwé johannu orí kẹta ẹsẹ̀ kẹrin tó sọ ẹsẹ̀ karùnún tó sọ fún nikodemu pé lóòótọ́ ni mo wí fún yín bí kò sí pé a bá bí èèyàn nípa omi àti ẹ̀mí òun kì yóò lè wọ ìjọba ọlọ́run omi yìí ó ń sọ nípa ti ọ̀rọ̀ ọlọ́run àti ẹ̀mí mímọ́ tí yóò fi ṣiṣẹ́ ìràpadà nínú Jòhánù orí kẹrin ẹsẹ̀ kẹrìnlá ó ní ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi fẹ́ fi fún yín kì yóò pòǹgbẹ títí láéláé ó sì ń sọ̀rọ̀ nípa omi ìyà nípẹ̀kun nínú ìwé Jòhánù orí kejì ẹsẹ̀ kẹtàdínlógójì ó wí ẹnikẹ́ni nígbà tí wọ́n ń ṣe àjọyọ̀ tàbánákù yìí ó ní ó sì ké ó sì kígbe ní ọkàn ó sì wá síbi tẹ́ḿpìlì náà ó sì kígbe pé ó ní ní ọjọ́ ìkẹyìn náà tí wọ́n pa àṣẹ àṣẹmọ́ Jésù dúró ó sì kígbe wípé bí ẹnikẹ́ni bá pòǹgbẹ kí ó wá sí ọ̀dọ̀ mi kí ó sì mu omi yè ẹnikẹ́ni tó bá gbàgbọ́ nínú mi láti inú rẹ̀ ní odò omi yè yóò ti máa sí gẹ́gẹ́ bíbélì ti wí ṣùgbọ́n eléyìí ni ó ń sọ nípa ti ẹ̀mí fún àwọn tí ó gbàgbọ́ nínú rẹ̀ tí wọn yóò gbà nítorí pé àti ìfi ẹ̀mí fún àwọn èèyàn nítorí pé a kò ti ṣe Jésù lógo eléyìí ń sọ̀rọ̀ nípa ìyè omi tí ẹnikẹ́ni tí ó bá gbà òní Kristi yóò gbà omi yìí yóò sì fún irú ẹ bẹ́ẹ̀ ní ìyè àìnípẹ̀kun bákan náà ni ẹ̀mí mímọ́. nígbà tí a bá ti gba ìdáríjì ẹ̀ṣẹ̀ tá a bá ti kúrò níbi pẹpẹ àgbélébò ohun tí a ó tún gbà òun ni ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ náà là á ó gbà nípasẹ̀ bẹ́ẹ̀ a ó lè wọ ibi mímọ́ lọ. a nílò láti gba ẹ̀mí mọ́ láti pé ká di àtúnbí ká sì gba ẹ̀mí mọ́ lẹ́yìn ìgbà tí a di àtúnbí ẹ̀mí yóò ràn wá láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó máa yé wa òun yóò máa fún wa ní ẹ̀mí òtítọ́ tí ń ṣe ẹ̀mí mímọ́ àwọn tí ó gba ẹ̀mí òtítọ́ àwọn ni wọ́n ní òye ohun tí Jésù ń sọ nínú ìwé ìfihàn orí kejì lé ní ogún ẹsẹ̀ ìkíní dé ìkejì a rí odò omi ìyè tí ó ń sàn tó ń wá láti ìtẹ́ Ọlọ́run ó sì ń fi ó ń fi èso fún àwọn igi ìyè nínú ìwé ìsíkẹ́ẹ̀lì náà nínú tẹ́ḿpìlì ti ìsíkẹ́ẹ̀lì a rí omi ìyè tí ó ń sàn láti ibi mímọ́ ọlọ́run ibi wàhálà ìyè ọlọ́run eléyìí ni odò tí ó ń sàn tí ó ń sàn fún gbogbo láti ọgbà ìdẹ́nì àti sí gbogbo ayé láti fi wọn ní ìyè a rí wípé omi ìyè yìí ó sàn wá láti inú tẹ́ḿpìlì ọlọ́run wá èyí tí ìsíkẹ́ẹ̀lì fi hàn mo gbàdúrà ìwé ìwà àti èmi kí a gba omi yìí kí ó lè jẹ́ ti odò omi ìyè ti Kristi. Nígbà tá a bá wọ ibi mímọ́ lọ níbi mímọ́ yìí a rí fìtílà ọ̀pá wúrà a rí fìtílà ọ̀pá wúrà bẹ́ẹ̀ ni a sì rí tábìlì àkàrà a rí tábìlì àkàrà tàbí oúnjẹ ìwàláàyè rẹ̀ òun la rí bí. ní ìwé ẹ́kísódù orí karùndínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹtàléníogún ó ní wọ́n ṣe tábìlì igi akasia nígbọ̀nwọ́ méjì ní gígùn rẹ̀ tí a ó ṣe ìlàbù rẹ̀ ní ìlàjì bẹ́ẹ̀ ni ẹ ó sì ṣe tábìlì oúnjẹ pẹpẹ mi Jésù sì ni oúnjẹ tó ti ọ̀run sọ̀kalẹ̀ wá mánà ti ọ̀run wá Jésù ni oúnjẹ ìyè ó ní èmi ni oúnjẹ láti ọ̀run wá nùwé Jòhánù orí kẹfà ẹsẹ̀ kọkànléní àádọ́ta òun ni oúnjẹ tó ti ọ̀run sọ̀kalẹ̀ wá bí ẹnikẹ́ni bá ti jẹnu oúnjẹ yìí yóò wà láàyè títí Jésù fi ẹran rẹ̀ sílẹ̀ ó fi ara rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí oúnjẹ yìí ó ní èyí ni ara mi bí ìwọ ò bá sì jẹ nínú ara mi tí ò sì mu nínú ẹ̀jẹ̀ mi ìwọ kò ní ìyà nípò ẹ̀kún kò sí ìyè nínú rẹ ó ní oúnjẹ ìyè tí èmi yóò fún yín yóò sì mú yín wà láàyè láéláé gẹ́gẹ́ bí oúnjẹ tí Mósè fún àwọn ènìyàn rẹ̀ ní aginjù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni oúnjẹ tí ó sọ̀kalẹ̀ láti ọ̀run wá láti láti fún wa ní oúnjẹ títí a ó fi wọnú ìyà nípẹ̀kun a ó rí ọ̀pá fìtílà wúrà dídán nínú ìwé Ẹ́kṣódù orí karùndínlọ́gbọ̀n ẹsẹ̀ kọkànléníọgbọ̀n ó ní ìwọ ó sì ṣe ọ̀pá fìtílà tí a fi wúrà ṣe ọ̀pá wúrà yìí yóò sì dúró òun yóò sì fi jẹ́ iṣẹ́ òòlù bákan náà ó ti rí rẹ̀ nínú ìwé Ẹ́sódù orí karùn-ún ní ọgbọ̀n ẹsẹ̀ kẹtàléní ogójì ó ṣàlàyé ọ̀pá wúrà yìí tí a gbé kalẹ̀ nínú àgọ́ níbi mímọ́ a sì rí pé Jésù òun ni ìmọ́lẹ̀ náà níwèé Jòhánù orí kìíní ẹsẹ̀ kẹrin ó nínú rẹ̀ ní ìyè wà àrùn náà sì ni ìmọ́lẹ̀ aráyé òun ni ìyè tó ti ọ̀dọ̀ Ọlọ́run wá nínú ìyè rẹ̀ yìí òun ni ìmọ́lẹ̀ gbogbo ènìyàn gbé wà àwa rí i pé bí ìwé Jòhánù bó ṣe fi àwọn kan wọ̀nyí hàn dáradára a rí láti ìgbà tí a ti ṣe ìdájọ́ ayé ti ṣe ìṣẹ̀dá ayé láti ìwé Genesis òun ni ìmọ́lẹ̀ náà tó ń wà láti àtètèkọ́ṣe èyí ni ìmọ́lẹ̀ ògo Ọlọ́run kì í ṣe ìmọ́lẹ̀ tí ènìyàn fi ọwọ́ ara rẹ̀ ṣe bí kò ṣe ìmọ́lẹ̀ tó ti ọ̀dọ̀ Ọlọ́run sọ̀kalẹ̀ wá ìmọ́lẹ̀ tí ó ń fún wa ní ìmọ́lẹ̀ láti rína tó ń ṣí ojú wa láti mú wa wọnú ìjọba Ọlọ́run Jésù sì wí pé ó ní òun ni ìmọ́lẹ̀ ayé ẹnikẹ́ni tí ó bá sì tẹ̀lé mi kò ní rìn nínú òkùnkùn ṣùgbọ́n yóò ní ìmọ́lẹ̀ ìyè nínú johannu orí kẹsàn-án ẹsẹ̀ karùn-ún ó nígbà tí mo bá wà láàyè èmi ni ìmọ́lẹ̀ ayé ìbáàjẹ́ ti tó jẹ́ tún gbogbo ènìyàn bákan náà lẹ́yìn ilé a ó rí pẹpẹ túràrí nínú ìwé ẹ́xódù orí ọgbọ̀n ẹsẹ̀ ìkíní ó ní bẹ́ẹ̀ ni ẹni yóò ṣe pẹpẹ fún jíjó túràrí ìgbẹ̀yìn ẹ̀yin yóò ṣe nípa igi akasia a rí nínú ẹ́sódù orí ọgbọ̀n ẹsẹ̀ kẹfà yẹn náà ó ń sọ̀rọ̀ níbi tí a yóò gbé pẹpẹ náà sí tí ó wà ṣáájú aṣọ ìkélé tẹ́ḿpìlì a rí wípé pẹpẹ fitura ìjó náà yìí ó súnmọ́ ibi tí a gbé àpótí ẹ̀rí sí a sì rí pé nínú ìwé ìfihàn orí kẹjọ ẹsẹ̀ kẹta túràrí ó dúró fún àdúrà àwọn ènìyàn mímọ́ níbi mímọ́ yìí a rí ti tábìlì àkàrà nígbà tí wọ́n bá jẹ àkàrà yìí yóò sì mú ìyè wá ìyè yìí sì ni ọ̀rọ̀ Ọlọ́run tí a sì fi fún wa ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ náà sì ni ìmọ́lẹ̀ ó sì jẹ́ àwọn ojúṣe iṣẹ́ tí ó ń lọ nínú ayé wa nígbà tí a bá darí ẹ̀ṣẹ̀ wa jì wá tá a gbà wá là tá a gba ẹ̀mí mímọ́ a sì ń wá láti wá jẹ ọ̀rọ̀ Ọlọ́run a gbọ́dọ̀ máa jẹ ọ̀rọ̀ Ọlọ́run kí ó yé kí ó yé wa kí a sì gba ọ̀rọ̀ náà gbọ́ nípasẹ̀ bẹ́ẹ̀ a lè wọ ibi mímọ́ ṣùgbọ́n kí a tó wọ ibi mímọ́ ibi mímọ́ lọ a ó kọ́kọ́ rí pẹpẹ túràrí eléyìí sì dúró fún àdúrà àwọn ènìyàn mímọ́ lẹ́yìn ìgbà yẹn ni a rí aṣọ ìkélé nínú ẹsódù ẹsẹ̀ orí kẹrin dé ní ọgbọ̀n ẹsẹ̀ kẹta lé ní ọgbọ̀n ó níbẹ̀ ni yóò sì gbé aṣọ ìkélé sí yóò sì gbé wá ṣáájú àpótí ẹ̀rí àrígbé eléyìí ṣàlàyé rẹ̀ ibi tí ó wà kí a tó wọ ibi mímọ́ lọ Jésù òun ni ó ṣí aṣọ ìkélé yìí káwa kí o lè wọ ibi mímọ́ mímọ́ lọ nínú ìwé Máàkù orí karùndínlógún ẹsẹ̀ kẹtàdínlógójì dé ìkejìdínlógójì Jésù sì ké kẹyìn ó sì wí pé ó sì mú ìmí ìkẹyìn a sì rí pé aṣọ kélé tẹ́ḿpìlì ó sì fàyà láti òkè délẹ̀ nínú ìwé ebèrè oríkẹrin ẹsẹ̀ kẹrin dín ní ogún ohun tó ní ẹ jẹ́ ká wá pẹ̀lú ìgboyà sí abẹ́ ìtòrọ̀fà ká lè rí àánú àti oore ọ̀fẹ́ gbà ní àkókò àìní a rí pé a lè wá sí orí ìtẹ́ orí ọ̀fẹ́ àánú àti orí ọ̀fẹ́ nípasẹ̀ Kristi tí ó kú fún wa nítorí pé nígbà tí Jésù kú a rí wípé ara ẹ̀ a fàya sí méjì nípasẹ̀ bẹ́ẹ̀ a sọ ìkélé tẹ́ḿpìlì a sì fàya láti òkè délẹ̀. lẹ́yìn kẹyìn a ó rí àpótí ẹ̀rí nínú ẹ̀sódì orí karùndínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹwàá wípé ẹ̀yin yóò sì ṣe àpótí kan fún mi pẹ̀lú igi akasia ní ìgbọ̀nwọ́ méjì ní gígùn nínú Hébérù orí kẹsàn ẹsẹ̀ kẹrin ó ní nípasẹ̀ bẹ́ẹ̀ àwa ní wúrà ti pẹpẹ ti wúrà ti ìjóná àti àpótí ẹ̀rí tí a pamọ́ pẹ̀lú wúrà èyí tí ó jẹ́ ti àpótí ẹ̀rí tí a gbé kalẹ̀ a ó rí àwọn nǹkan mẹ́ta tó wà nínú àpótí ẹ̀rí yìí a ó rí àgbá wúrà ti oúnjẹ mánà bákan náà a rí òkúta méjì wàhálà tá a kọ fún mose tó jẹ́ òfin mẹ́wàá bẹ́ẹ̀ náà ni a ó rí ọ̀pá Hárónì tí ó rudi Jésù ni ó sì fi ohun gbogbo nǹkan wọ̀nyí múlẹ̀ tìgbẹ́ Jésù Kristi ni ó mú májẹ̀mú ṣẹ òun ni ó fi ìwàláyé Ọlọ́run múlẹ̀ bàbá nǹkan mẹ́ta yìí Jésù ni oúnjẹ tó ti ọ̀run sọ̀kalẹ̀ wá òun ni mánà tó tọ́ òun ni ó wá láti ọ̀run wá láti fún wa ní ìyè ó sọ̀rọ̀ nípa bí Jésù ṣe kalẹ̀ wá láti fi Ọlọ́run wá a rí wípé wàhálà méjì tí ń ṣe òfin mẹ́wàá a rí pé Jésù ni ọ̀rọ̀ náà tó fi gbogbo ọ̀rọ̀ Ọlọ́run òun ni ọ̀rọ̀ náà òun ni ìmúṣẹ ọ̀rọ̀ Ọlọ́run òun ni ọ̀rọ̀ tó bá ń gbé tó sọ̀kalẹ̀ wá Árónì ọ̀pọ̀ Árónì tí ó rudi ó ń sọ nípa ìyè ó ń sọ nípa àjíǹde tí kò kú tí ó rudi ó túmọ̀ sí wípé ó mú ìyè wá a rí pé ara Jésù ó jíǹde àpótí ẹ̀rí yìí eléyìí tí ìwàláyè Ọlọ́run máa ń sọ̀kalẹ̀ lórí ó sọ pé Jésù òun ni nípasẹ̀ la bá bàbá pàdé òun ni tó fi jẹ́ pé Jésù ni ìmúṣẹ májẹ̀mú náà òun ni ìwàláyé Ọlọ́run òun ni ọ̀gbùngbùn ètùtù ìrúbọ òun ni àpótí ẹ̀rí ó ní èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè kò sí ẹnikẹ́ni tó lè wá sí ọ̀dọ̀ bàbá bí kò sí nípasẹ̀ mi àgọ́ yìí ó ń sọ nípa bí a ṣe padà wá sí ọ̀dọ̀ bàbá ìmúpadàbọ̀sípò ìràpadà nípasẹ̀ Jésù Kristi tí ó kú fún wa gẹ́gẹ́ bí àwọn baba ní ọgbà Édẹ́nì ti sọnù láti pé kí a padà sí ọ̀dọ̀ rẹ̀ òun ní ọ̀nà Jésù ní ọ̀nà tí a fi lè padà wá láti pàdé baba ó ní èmi ní ọ̀nà àti òtítọ́ àti ìyè Jésù ní ọ̀nà ó ní ọ̀nà nípasẹ̀ eléyìí tí a lè gbà wọlé ó fi ara rẹ̀ rúbọ sílẹ̀ fún wa láti pé kí a lè wọlé òun ni ọ̀nà torí pé ó fún wa ní omi ìyè láti wọ ibi mímọ́ lọ ó fún wa ní ẹ̀mí mímọ́ láti dúró níbi mímọ́ ká lè ní ìmòye ká lè jẹ oúnjẹ ìyè ká sì gba ìdáríjì níbi mímọ́ yìí a rí pé níbẹ̀ yẹn a ti ní ìmòye òtítọ́ Kristi nípa jíjẹ oúnjẹ ìyè ká sì gba ìmọ́lẹ̀ rẹ̀ ìmọ́lẹ̀ yìí ni ó sì ràn wá lọ́wọ́ láti rí nípasẹ̀ bẹ́ẹ̀ nínú níbi mímọ́ jùlọ la rí ìyè àìnípẹ̀kun tí ṣe ti wà láyé ọlọ́run ibẹ̀ láti bá olúwa pàdé ọlọ́run wa jésù òun ni ọ̀nà òtítọ́ àti ìyè èyí ni ọ̀nà ìgbàlà ìràpadà tí a gbà nínú kristi mo gbàdúrà wípé ìwà àti èmi a ó rí eléyìí nípa ọ̀rọ̀ àti nípa kristi ká lè fọ̀ wá mọ́ di mímọ́ kúrò ní gbogbo ẹ̀ṣẹ̀ wa nípa àgbélébò kí àwa kí ó lè máa wọ ibi mímọ́ àti ibi mímọ́ lọ nínú ayé wa ní ayé yìí àti ní ayé tí ń bọ̀ níbi mímọ́ níní òye nípa jíjẹ oúnjẹ ìyè Ọlọ́run ká sì rí ìmọ́lẹ̀ nípasẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí a ti gbà kí àwa kó lè gbé ọwọ́ àdúrà wa sókè síbi mímọ́ Olúwa pé kí Ọlọ́run yóò gbà wá láàyè ká lè wá sí ibi tí òun wà nígbà tí ó bá sì sọ̀kalẹ̀ sí orí ìtẹ́ wa yóò sì fún wa ní ìyà nípẹ̀kun gbàdúrà yìí pé àwa lè máa bá Ọlọ́run wa pàdé nípasẹ̀ Kristi ẹ gbàdúrà bàbá wa tí ń bẹ ní a fi ọpẹ́ fún yín fún àkókò yìí fún àwa láti ní ìmọ̀ye wípé Jésù ni ọ̀nà wa òun ni òtítọ́ àti ìyè nípasẹ̀ Kristi ràn wá lọ́wọ́ láti máa gba ìdájì kúrò nínú ẹ̀ṣẹ̀ wa káwa kí ó sì máa gba ọ̀rọ̀ ìyà nípẹ̀kun ẹ̀mí mímọ́ kí ìwà ká lè wá sínú òye ọ̀rọ̀ rẹ ràn wá lọ́wọ́ ká lè máa jẹ oúnjẹ ìyè oúnjẹ ìyè ká sì máa gba ìmọ́lẹ̀ nínú ọkàn wa nínú ayé wa fi hàn wá sí ojú wa fún wa ní ìyè yìí bàbá ràn wá lọ́wọ́ láti wọ ibi ìyè yín lọ ká sì lè bá yín pàdé ká sì lè gba ìyà nípẹ̀kun láti orí ìtẹ́rin wá a dúpẹ́ fún rọ̀fẹ́ yìí a dúpẹ́ fún ẹ̀kọ́ yìí jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kí ó wá láti wá gba ọ̀rọ̀ yìí bàbá nípasẹ̀ ẹ̀kọ́ yìí ràn wá lọ́wọ́ olúwa ká sì máa gba ọ̀rọ̀ yìí tí ó tọ́ láti fún àkókò yìí àkókò tí a ń gbé yìí Ká wá kí ó lè jẹ́ ẹni tí ó gbáradì sílẹ̀ fún ìwàláàyè Yín. A dúpẹ́ fún oore-ọ̀fẹ́ Yín. A gba àdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín.